do ki do so ka icho ni ta umi umi umi jawata ko heri monuti umao umai mwana no kwaja da rere lavia kalo donyo banya na to na honi chama da rere Zaidi ya lota. Azorio. Kuma de ha nọ nyekwa na amị ọnụ ụtọ ma hụ na ndọka ahụ na ka akọwa dọka wallahi dọnụ shi gịrị mụ ya nọmba na nyu jee na ọ isi shi nkụ atụ na mana shabe da zọnụ mema aka mana enyo na ekiri anwa biyara ahụ onye ọ na-enye tinye ekworo nọ ọ nọbi الشيخ العلامة القاضي الشرعي abubakar mahmud gomi Alayhi aleyhi rahmatulah mọ́nà ilẹ̀ dọ́ọ̀ka ìsànà abiola bana agodi nìwọ wọ́n ni yẹ ti nánà dáa wọ́tọ̀ pan mahmud gomi gbana hausa abiola ọ̀sọ́ yìí a ní ìwà abiola ní àwọn mọ́nà. ayo dunu eso kidu na do o a abike ono nye na ka o nda no no mo uli men abiola boss sponsorship onere scholarship le ni yala abiola daa bola e mo non ka olowo joku doyen o le ya kuma ni to apo ya ka abiola abiola wa náà mọ̀lẹ́dá kí islam náà ẹ̀sọ́ ni ẹ̀ mahmud gomi bí mahmud gomi bá náà ká ọmọ náà abiola ní ṣẹ̀gàrí akọ ṣẹ̀gàrí bíi president mahmud gomi wọn ni wí alikọ́ọ̀dì ṣẹ̀rìí kọ́ọ̀dì ọba yẹn alikali george dọ́bọ̀rọ̀ juan dábọ̀lá ẹ̀ kàrọ̀ fáwọn ọmọ náà kan mahmud gomi ọmọ nìkyírí àbí wọn náà ká ní dúró ẹ̀ ayẹyẹ mẹ́fẹ́ páàkì muti kunya abozo imuta nan this station wagon ono onyi ono tula ngwazi wasu mutu wa mai lokani jen kyono nya wani dose sana mana akuma mutu wa jen kyono nya aka wakala mu shi dak dak mule mayan baya ani oni dia kan ka ya anye ani ama abena bo <laughs> shi bai sheikh wani yare nya wani sheikh al'allama al-qadi shari'i al-mufassir dɔwɔ sɛ ɛtutu dɔmi tafsiri zaadul ma'an eh dɔkuwe nɔre rɔdul azhan ila ma'anil qur'an yari lɔla isana yari lɔla avaana wuni dɔɔ ka itumi qur'an ɔde siri rɛ rɔdul azhan ila ma'anil qur'an returning the thinking of man to the meaning and interpretation of Quran. Dọ́mọ̀ egwolu mi van. Dọ́tí ten. Ọ̀nà tọ́mọ̀ sọ́mẹ̀ lóyìn máa hàn ní Suratul Fatiha dé èrè ìdáná àti tafsiri dára hàn. Dọ́mọ̀ ẹ complete tafsir dé kásẹ̀tì ní ìṣètò ẹ̀wọ̀n ajé ni. Àná mi ń yọ̀rọ̀ ẹ̀rù ṣe ìdàmfàrà. Dọ́ọ̀ ẹni tí wọ́n náà ẹ̀ka ìyá ẹ̀mí ẹ̀yà tó à ń agwa onye ohizi anyị zi ala arụgwa ya dọbata anyị ohiko ya nyọrọ ewe nọ mori mmanya mba ya mahmud gulba na anyị kaduna dọwụ náà ká abẹ́ lọ́n ṣẹ̀gẹ̀rẹ́ àkọsẹ́bẹ̀ lórí fóònù mẹ́kọ́ agbẹ́ta àdáwọn tí mo tà ní dáná and grab your land. Otudo. And he's going to grab your land. Ije nile kene wa jan laka. Arhoyo. Na kabiola. Dabia na otaka akakoge. Jomu yini tona. Akaramakallah. Assalamu alaikum. Abaro hubura na deuri halaban. De ya marole ni inyi. Mana suwa mu. Eh eh. Eto ai adai. Eh. eh, eh àwọn yàrá Salama àwọn ni dùgà dọ́lù dẹ́ ma sálámà wọn àwọn Salama ọtọ wẹ́ẹ́ dáa kó o tìjẹ́ mu alùwàlí ni ìyìn ẹ̀nà rẹ̀ tó ọ̀tọ̀ ndà salamu alaikum wa alaikum salam ewu mu ekomere ọmọdé mi àbá àná anyẹsẹ mẹwò máa onye abiola ọmọ dominika eji etu aka eme na ẹwọ sanu ọzọ awo yẹn náà ẹka máa tó bá yẹn ọmọ ní mi ṣe kí ọdún èdú ọyàn tó dàdí ni ẹ tọ máa kakọ anyọ ní ẹsẹ wọn tù ọkà káàtùmọ̀là àbámẹ́hẹ́rì ọkà tọ ẹ yìí ní islam kẹ ọkà kà tọ wàtò ẹ tọ ẹ kìí bí ẹ náà lọ ẹ yẹ mẹ lójú ń bá ta umma yakula nyawa na yakula nyawa mwetu ama zo kunyi kunya to na wako yose wonte eh eh watu wa jeni islam wezi ka bo wahala mwana mwana wa ntosi nan ko mu le raka konya na pare na yoka kaya mahmud gumi onis ko bien wi an ka don holen ona dai wasa ben don na kuma ẹ̀kẹ́ ọ̀nà ni wà sí ìkún ọ̀hẹ́ mi àná àbọ̀ wọn ni wà kókó so wà tẹ́ ní sọ́ọ̀rì monthly salary despite ka ọ̀nà sọ̀kọ́ àná ni wọn every month ọ̀nà ayé kẹta for them thirty thousand abẹ́ ìlú mìṣẹ̀gàrí thirty thousand is equal to three hundred million thirty thousand mark àná wàá mìṣẹ̀gàrí mìṣẹ̀gàrí. wa one thousand wọ wa anyọ na edu ihe na edu that's why everything ẹ̀yà náà inú mi ṣe gẹ̀rí wà á kọ́ ètò mi ṣe gẹ̀rí ìṣẹ́ ìyá kàlẹ́ nù. ṣẹ̀gẹ̀rí ayé ṣe ọ̀ mọ́nẹ́ ọ̀là ẹ̀ náà mọ́tò àwọn mọ́tò bẹ́ẹ̀ dọ́là mọ́nú dọ́kọ̀ thirty thousand yọkùn hóhó ni wọ́n bá sọ ìwọ́ bẹ́ẹ̀ ni anamọ̀ ẹ̀yà rọ̀ wánu dọ́kà tọ́ ẹ̀rẹ́ ipá fọ́ ọ́nù ẹ̀rẹ́ pọ̀ wá sọ́sọ́ òṣègàrí dọ́kà anamọ̀ um, ẹ̀hání ọ̀nà mi kọ́ńtà tọ́rọ̀ ọ̀rùn ẹ̀ẹ́dẹ̀ kẹ̀kẹ́ ànàgókọ̀ nù wọ́n mọ̀ ọ́n mi mìtì nìyọ́nyà àfọ̀rọ̀ tó ń mọ̀ náà ẹ̀mọ̀ gọ́ ìsìlámù náà kẹ̀kẹ́ àríyànká ọmọ náà gọ́ ìsìlámù sẹ́wọ́lì ààrẹ ìpépà náà sọ mi àwọn ará rẹ̀ kọ́ rẹ̀ lọ́wọ́lá dáàni kan nítorí gàrí mi. ọ̀rẹ́ ka ọ̀nà òsì kan nù náṣẹ́ wọn mìíràn nùnà ọ̀hún lọ́dọ̀ àkàkà lẹ́yìn sọ́wọ́ mẹ́rin ó ti ń géètì lọ́kà àyíṣà gàrí ọkùnrin kan nìyẹn. sàwọn lẹ́kọ̀ọ́ ẹ máa wọ́n yín lẹ́yìn sáà ijija galima na jenewe because ayeka ayeka baka gumyo jan ya kwa pana robot aywe ona kuna hengu ama aroho jaka za ya roho hawa no era guka masiri o masiri o ma jarita dawa wazuri wati tawada ama cha salamu alaikum igana ibaya tawa tawa kane mimi nika ihuno nomo yala mawa dɔw mawa dɔw hakɛ dɔ na a kan kan lai hunsan mi na duwe na duwe le sai na sai da ko mun na wa mani me duwe shi auta e gari kwa a kwa zen kan e actually they down e anya ah, me me no don a whole end a fine and they pay dame dola ni kaduna alayhi rahmatullah amin ana ne war why ẹsẹ ní afa afa yẹ ẹ bàrọ hwa ẹ bàrọ hwa nanari salad ìdọ́lọ̀ bá ní látẹ̀jọ́ ọ̀wọ́ gbọ́dọ̀ yóò dérí ẹ mìíràn ní eré salad iye ní ìdọ́lọ̀ bá salad kọ́ mẹ́yìn tí ní ibè mẹ́yìn ní mr biggs dem na anara prepare àbí ọ̀bì mẹ́yìn ní salad anara kọ́ yìí ní kó ní ìdọ́lọ̀ bá abubakar mahmud gumi alaihi rahmatullah chatan jana nyere lai na jinan ichi ona chatan jibi to nka mala ichi ona nan ono ri so e wona ni jonon ono ri business sa da ka kai umuri o ka ka hon na asa ah, sa do re so hon ni jonon so na ka chaki jo general honan ẹnẹba awuda n'ekyir nigeria mu nana yẹn ẹnẹba wà n'ahausa alhaji ali kronibong àti church ẹ̀ bíyẹn náà n'obu bẹ́ẹ̀ ali kronibong wáyé ìjọri kronibong náà ayé nàbà wọn jẹ́ ọ̀nà ní tóri bọ́ọ̀chì tóri bọ́ọ̀chì kàhó ìṣìgé òdìbí wọn n'ekyir n'ekyir ahọ́ kọ́lá kùsì lẹ́yìn kùsì tẹ̀lé wọn lọ́wọ́ jẹ́ kọ̀nẹ́sì àwọn wúlì yẹn wọn n'afẹ́ yẹn church ẹ̀ wọn ní abakar gumi káyìká lẹ́yìn who nature abi adiza na kare nan ona na bichi ona kama ona ona chere ona chere kihichi tisana zichi taban narate inza mebe wana ni bituzi nuhi sanra me honan simple zote njiko no do who nature yawa wekola muno muri ẹ̀hẹ́n chẹ́tẹ̀ ní sókò àwọn ìbúrẹ́ ẹ̀rọ kẹtọ́ lọ́nà kọ́ wáyà tó dọ́kọ̀ wáyà sọ àmì swiss gum ọ̀là kà hónìs kàmá so with contract kọ́ ọ̀nà ìlú wa nù agbẹ́kẹ̀mí àkàkọ́ náà hẹ́ ọ́ contract ẹ̀ wà mí dùn chẹ́tẹ̀ ní ọwọ́ ọ̀nà chẹ́tẹ̀ ní airline lọ́rẹ́ ti skul náà ọ̀rọ̀ dọ́kà abubakar gumi college this is skul ọ̀nà daga here ban báyọ̀ ọ̀nọ̀rọ̀ àná dáyọ̀ ọ̀nyẹ̀ náà ọ̀nọ̀rọ̀ àná ọ̀nyẹ̀ náà ọ̀mà nílò ọ̀nyẹ̀ náà ọ̀nọ̀rọ̀ ọ̀mà nílò aleyhi rahmatulah abubakar gumi inú man ọ̀ announce nkin the whole of ẹ̀tọ́ àríwá ẹ̀nẹ́ta hausa. anything government school tell me, sir, ìṣẹ̀lẹ̀ not lọ I kaduna àyìn know ẹ̀ wò ẹ̀ wí mother teresa secondary school queen amina secondary school crystal hope south valley ẹ̀ eh, wò I know náà government school dún ní kaduna jẹ́ ni onye náà wọn anya ntọ́ nọrọ nya our ẹ̀ wò kẹ́ ẹ̀ ṣọ́dá ẹ̀ government. ẹ̀ wò kẹ́ Government zuwọ́ọ̀lì dɔsɛ yɛ tɛtɛ n'asɛ kidi ri hàn eri ɛrɔ dɛbɛ yɛ tɛ because ɔnu ɛbɛ amɔ nɔ dɔ n'asi dari yɛ wɔn ti n'ali jɛn naxsibuhu kazalik wala nuzaki alalahi ahad muni na wɔyi mire yɛ ɔnu muni na wɔhore yɛ ibenu ɔra yi ne ho nɔ ne tora yɛ da ɔfuka am ibenu yɛ ka ina do kumukumu yɛ.

ireru ero aya ọdọ aban submiti mu ni abọ na nyi sọ nọ then ni submiti ya because awọ ihe mu mu ni asahi kimam ahmad ibn hanbal hatta ibn al-qayyim al-jawziya to arwan ibn taymiya rahmatullahi alayhi majma'in abẹni ẹrù kí o ní àmì díẹ̀ àrò ẹ̀fẹ́ náà

ẹ̀yìn mi ajẹ́ náà ìyàwó kù usamu ọ̀bẹ òyìn nàìjíríà ajẹ́ náà ẹ̀hẹ́n ṣe problem ayé nìyí sáàkà ẹ̀mí bíyè ìnà abẹ́ àwọn bí àmọ́sọ́wọ́rì kẹ́nìkà ọ́ adaka wusu akọ̀wé ìdí ọ̀yá yìí nìyẹrẹ but ẹ̀ńgá ọ̀gbọ́n nínú àmàlàkà tó rẹ̀ sọ̀wọ́n ọ̀sẹ̀ jà ní bẹ́ẹ̀ kọ́nyà bí ibẹ̀gí dẹ̀ abẹ́bí ìgbà sáà problem ẹ̀ eh, ní the young one dey issue easy. dene ina lawa kai dene ne ka olonon ele ko kai na ko ala qur'an usama hafizahullah seme ke yawan ene wala wali izi anapa tini sunna e ama he medina arwonya ile wa ayan mehi o abukula nono ewewa, ewe wa de hijiatere domoni mi nda ka ayin papa mi na winihi aban na ka wini ke no luka ala ranan hmm lion na ko win doni tuje ndije ni lego bulu ọwọ́ tó àkáyìn yàrá ṣẹ́ẹ̀bù the whole ẹ̀yẹ́ nílẹ̀ gògò àní pakistan ọ̀rẹ́ Tabliq, ẹ̀mìnì nọ́ọ̀mì ọ̀mì ìjẹ́ nílẹ̀ ní wọ́n ní káyọ̀ eche kwenye ka anwe hiyo ni dije na eze ide hana naka anwa ose ye ene ere kana o muri meso ya na enyi tini yanwa na ewe muri ele wabe ni hiza ana ya kaze na ozai zelen oye ka wele wonto muri me ele ona inukura ne zen bana man watora zen tora ayo onto wa ala mere chira halam na wa ba ma bonte mo iye non àwọn mẹ́tọ́ra ni. àmọ́ àgbo kan yìí ọ̀hún tún múlò náà ẹsẹ̀ àmà nàbẹ́ àbọ̀ ọ̀rọ̀ kéne ọ̀rọ̀ èkó ọ̀rọ̀ bújá èyí àmà ni ọ̀wọ́ abẹ́ ònyá dọ̀rọ̀ bí gbọ̀ ẹ̀ta ni ayọ̀ kẹ́ ọ̀yẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́ ní dàánù dúró àbọ̀lẹ̀ mi dúró ẹ̀yìn àwọn jẹ̀dá àbá hẹ́dọ̀ mẹ́ká ẹ̀yìn rẹ̀ ẹ̀mí máa bá a jọ́ra. wáyé sẹ́mẹ̀ àgókò ara níbi yìí sì hàn máa ẹ̀rọ ìwà ìwọ wáyé fidel castro ni president cuba máa nyẹ́ nìyẹn wọn bá nyẹ́ anakin wọn but àánú náà ẹ̀rọ níbi ọ̀rẹ́ ẹ̀rọ ìwà wọn bá nyẹ́ ojúkú ẹ̀ ojúkú ẹ̀wẹ̀ níbi ẹ̀kọ́ ojúkú ẹ̀ ní ọ̀tá ẹ̀ wọ́n àmà nílé wọn yẹn dáni bò má nílé lẹ́mìí bá ká dẹ́ ọ̀sàmà ọ̀sàmà. eh dúráìbà <laughs> ọ̀rẹ́ wà ilẹ̀ gígìrì agogo mú ní ọ̀ka àtinú quran ọ̀kàlà antum aṣáájú rahbatan fi sùdúrì òmùrí ẹ̀hún ni ìpẹ́lẹ̀ ìwé tí náà kárìlì àwọn ìmúrí ọ̀nà náà wà á yín wọ́n lọ́pọ̀ nù lókè yìí máa tún múrí ẹ̀ wọ́n alùpùpù kíta lókàn mú bẹẹ ka bọ da bọ na ẹkú sọrọ ẹnu mọmọri yẹ ẹdá ni wà á kárẹ dùmọ̀rí mẹkẹrẹ àwọn dọ̀ ní nóòr ọ̀r ìmọ̀ dá àwọn rẹ̀ ń. ẹ̀yà àwọn ọ̀hún ìlànà yà wà lọ́dọ̀ làkà orí ẹni kudu ní dẹ́kọ̀ rẹ̀ kà é destroy ẹ̀. wà á nàjàre ọ́ lókè kọ́ rẹ̀ náà ẹ̀kọ́ rẹ̀ àti kí wọ́n ọ̀dọ́ kà sórí ẹ̀ ọmọ ní ọdọ́ ọ̀gùn mọ́ ẹ̀. So yes, ka سب من sab manhaj and the manhaj is a go work wa yawm al-hind. شيخ الإسلام تقي الدين ابن تيمية رحمة الله عليه أوكا أوكي سين هاوي سنة هم يوم الهين إسانا خوف الجليل عمل بالتنزيل رضا بالقليل والاستعداد ليوم الرحيل أوكا àwọn yóò mọ̀rí ọ̀kọ̀tẹ́ ọ̀hún ni kọ́ọ̀fù jẹ̀lì òmùrí ẹ̀nàmọ̀ ní tiẹ̀ tẹ̀ ń wọ́n wọ́n á nyẹ́ wọ̀nyá nílò wàhálà. wa nye wa hane wa ze da kariu nye wa hane wa akire ila ana kire nun to muri ona nya amu ona nya reje zikar ka ba ele podaka du ilo ka e unya ona ne ona ne asa man ga ya we doka e kon mi se ba e, kana ka we don ni ma se uno be ona nya atla no aya so lo ko ni ko me so ko daasiri ayɛ ka wɔn hɛn daahe ɛwɔ ɛɛ na yàtọ̀ ne kẹ́yìn sáà esu na dókè ɛwɔ ɛlɛ ɛnyin no ɛwɔ ɛlɛ ɛnyin sunu na nyin sáà ahe bɛ dókè do ɔkò pɔbi hàn ká very soon sunu na are wòle hi daare wa wòle hi tɛ ɛwɔ tɔn do ɛnyima mo sunu na dɔkɔ ɛsɛ wà ɛnɛ tɔnu nyi ɔmúri ɔkà bɔ ɛn wàlɛkɔt kẹtɛbìnà fi zaburin mi bá di zikir anna al-ardo yarisuha ibadi ya sɔlihu omuni kaya bi ni quran kene tini zabura na fi anabi dawud alayhi salam ana tere ti zo ka sawe o ini sana tamaya ranne ka ete jonon ori yo muri kum kum ne arion dole wala ndo wali dole agu kumuri okan khawful jalil gbọdọ tẹ wọn ni jẹ eru wàhálà súnmọ ẹkọ dé rèé o ndị wa mekenekene wa duwe ekweyi gbanye nwa ahụ eze ẹnyẹ onye na ẹka ẹnọ ya ekweyi ọ̀dọ̀tọ̀ ọ̀nà yìí ekweyi ya na nwa yìí na ni yóò ikú múlẹ̀ ọ̀ sí ìtọ́ kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ikú ẹ̀hún catholic gàtọ̀ ọ na nọmba ekwe ikú wee ní ara ukɔrɔ wa mɛ ti na ru ni yara mɛ ayi ti lɛ wa kɔsa ni ni yara mɛ ayi ti tsa wa ni yara ti tsi drive wa ni yara drive ava ale wi do bo da so n balo balo wisɔ otum otum leni wọn bɛ ne na dɔn na yina arɔ la ɛkɔ yɛ ha yɛ sɔ nyɛ one thousand o. lùdìgọ́ àkọ́rẹ́ nà wọ́n yàn onídìgọ́rẹ́ nà na yẹn. ìyẹn ara o wúwa mi tó àdàbà káyì di ìtọ́lẹ̀ nílé ọgbọ́n náà nyẹ́ mọ́ ẹ̀ ọ̀dà mẹ́ o àsọ́bà tó dẹ̀ kẹ́ẹ́dọ́ ànárí o. àbítí lọ́wọ́ akọ́sà ni yíyan yíyan bọ́ọ̀ sọ́dọ̀ ama sa tuwe kene yana bi yan yana bi nan awu ku ya wis gaman yana muruku ya ona muruku yo metete e awar de na disbila wa kwa nyan ona muruku yo mekwe e ko nyawa ne za da ndo chakwe e wa ne kwe dinin ọ̀nà múkú ọmọ sẹ̀nìkà ẹ̀rọ kọ̀ ọ̀nyá di ẹ̀dúrà tọ́sí ya ọ̀hún bọ́lá ìlú kò yá ẹ̀mí kúránù tó wà ká ọ̀nà ẹ̀wọ̀n nyọ́nyà wà lé mórí ìdọ̀ náà lé mórí ìdọ̀ bẹ́ẹ̀ wọ̀ ẹ̀rọ ọ̀nà láì dé sàmẹ́tù. ọ̀nà múkú ọmọ yàtọ̀ dà ká abárẹ̀ náà wà sùn because wa nyi patient rawo no aha do ko sala do madula ko mure mogwo osela bi ayi nu e treat ona muke ona ko quran to ruwo be chitu ri ne tele do ni ko so quran ruwo do kare muri on ko tire muri ne ne nyi tasiri ona muke ona do ne kai de kure níta tambihul gọbelun ọba àwọn gọbelun banayin iná wọn dá iná kọ́sílẹ̀ lọ gọbelun banayin iná dá iná sòfò gọbelun banayin andá iná nkọ́lẹ́jọba gọbelun banayin iná dá iná inú orúkọ yẹn ni ẹ̀kúndínlẹ̀ ona ọ̀nà múrùkẹ̀ mi ní yàn hó máa bẹ́ẹ̀ hó dín lé gọ́sílẹ̀ ezere were n'onye nsu ọna murukuru ma mi danfara sama danfara oruka da kenyi usu yọla ndị kenyi nọ n'ehe ihe bụ enyi kene ana enyi kene ya m ọna murukuru ya bụ na arọ ani bi anarọ ọna mutu ọna kọsa na mẹra mẹtẹrẹ abẹ na muru kẹ na mu na ọgwụ awọ ọyẹ gwọgwụ mụ pa ahụ kẹ na ya atụ dị kọsa so wàá kọ muru kẹ ẹ dẹkọwa bẹ dá afọ ọ ọlọsù tìrọ na ya na wọdụ kọsa so da anibiri oni dan anibiri mekene ya amuko ibe yi nisa ya wani ha anibiri ọrọ rẹ yin ngozi ọrọ rẹ yin wọn aso yi ya ana ẹkẹyin sasi kwe microscope ẹdẹ mèrè rúkè ọ nwara wọn anibiri family ní yin progress agókè akwa ya rúkè ọ nwara ni na wọn náà bá nínú we have teacher onye teacher ọnwa kwụcha okija skuul ọdị n'ihi ọlọnye skuul ẹnọ nọ bá mọ hàlà ndị ọhịa nọ ọ na skuul ọnwa kwọ ìwé alákèsí tíjẹ eré ìlú kọwé n'ihi onye teacher ọma ọma disiv ya klaasị ahụ wey teacher ni fine àwọn ẹ̀rọ ìkọ́ ló ní school náà ni owó yẹn wúti láì táwọn tẹ̀lé. ìṣe náà yẹn lóru tíìtsọ́ la wàláì ó kọ́rọ́ bẹ̀ náà ká omori yẹn wọ́n tàwọn náà fine tọ́ and teaching omori wọ̀ gbọ́n dọ́dọ̀ gbọ́n yẹn níbi adam tó lè sọ àbí màláìka ni. so ìṣe náà teaching is a is is a religious profession comedy wey teach other kind like mathematics wey teach is a knowledge any mathematics how rather than computer today computer no in fact anyone wey ṣe ajé no any on internet computer no mẹka little bit like wọnyẹ wọnyẹ nílẹ yẹn how dáa kó àbá lórí little bit dọ̀gù thirty thousand dáa wọn ní ní disket yẹn wàá ní kọ̀ǹpútà lóòótọ́ péèjì ònú èyí dáhùn sọ̀rọ̀ náà direct lórí ìdáná ẹ kó kuranu ní akẹ́nà bíbá náà dẹ́fọ̀ wéé ti jẹ́ mẹ̀tọ́sí náà wíyẹ́ wéé ti english kọ́sán tún ti english wọ́ọ̀kà i teach is english i teach is english teach is english. in addition to plus including that ilé ìyọ náà mi ò sí ya ẹwùrẹ rẹ àkọwà mi tautology ní class ẹnẹ kàkiri wíyà rẹ kọ ìwà máa sórí tí ìjọ náà ní ìsìkọ náà ẹ kó o di yẹn nù wá àkànnì àná ó di yẹn nù wá dó eré ìdọ ẹ dàkiri àkọọ náà wíyà náà kó yé ètò. abani tí ẹ náà wà mí wà mí kọ́ ọdún náà lónìí wájú lè kó yàn kó bá dé yàn ọ̀rẹ́ ni dọ́ọ̀ bá dọ́. wájú lè kẹ́ ìkẹ́wù ìwúrọ̀ náà wọ́n fẹ́ ìdúrà sí gẹ́n ìwúrọ̀ náà. bí àwọn ọmọ yìí ọ̀yẹ́ lẹ́tọ̀ ní ọ̀rọ̀ àmì lọ. sísè ọkọ̀ ọgí ìjà bíọ́ gẹ́ẹ̀yọ̀ inú wọn náà ẹ̀kọ́ wájú ìyọkọ̀ wá gẹ́ẹ̀yọ̀.

bàbá mi kọ́ àwọn náà sọ graduate òun náà bàjìrì dákọ̀ fẹ́ dọ̀kọ̀ òdìkẹ́ wa. bí anyẹ́ nà mkọ́ ọdún náà lọ́wọ́ bí káàbùlì ní yàgò mọ̀rí yìí ọ̀n dá àwọn ọ̀hún mọ̀rí ẹsẹ̀ níyìn náà ni. àwọn ni dàfàrà. now i wait gan wait here land. kùsì káká mi mú ẹ̀sìn. wíwájú ní ìkọ́ akọ̀ẹ́dẹ́kẹ́ ń dọ̀tà màá nù. àníbi àwọn tó màmá mẹ́ ọmọdé kìsẹ́ alámàwò ṣèdí ìdòlùkúwà. tọ́jà àwọn wà mú ẹ̀sìn dùn wà wú ẹ̀dà do ká wà mú ẹ̀sìn. ní màá mú ẹ̀sìn kẹ́nẹ̀. àyìn sẹ́ àlàwòlàwò yìí àti ní wíwájú ẹ̀mẹ̀. ní ìkọ́ mú ẹ̀sìn eriwe náà kọ́ akadé ọ̀rọ̀ mú ẹ̀sìn wéyìn ká wàá mú ẹ̀sìn náà wéyìn tó èyí kéwé ànyínwó ẹ̀ṣẹ́ náà mẹ́rin wéyìn na èyí kéwé ànyínwó ẹ̀ṣẹ́ wéyìn tó àrùwá ànyínwó ẹ̀ṣẹ́ ọ̀sọ́ kéwé náà rọ̀ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ eh ama ko kawuri hu ete yes ba kawuri dola ka kwa hu ete oni kawuri cho ebi kawuri onta kawuri che ne ama ona ka kolo ete ama e kwa hu ete sa ne bi kwa hu ete ani bi no to he ku doka yi ebile no ni me yada ono no se kwa ina e ke huni iwu lu ashe no ni ọzọ ọrụ ọrụ ẹna ya n'ebi ẹna ọda nke ọzọ ọma eyi wa so brodo ọya to do fine very difficult uh, uh, uh, kọ na ebi ẹran then eyi wa ẹdịda amị nwa nkwalọ wa kụ ọzọ ehire kuma ebi na nwa eji na-eso ndụ wee ina ya brodo ahụ ịhụ lodari wa daka alizu a alizu na ọwụ n'ọdụ bụ anya ọdọ ka ya ama la da anyị kụ onye na-enye ọhịa sọrọ ụmụ yi ne do tɔn do na yajɛ ba do waran do na yi ti ba do jɔn do yi ne yan broda do ayiwa mo anya da anya da yi na na na sa aja na jin e na na ọkà fún alásèk àrónú kyerè àná wẹ́dẹ́ nà less than thirty thousand na dáàmú kóró hìá àdàwọn kótó àwọn onuhu náà bọ́ọ̀ nìyẹn ni ọ̀nà mìíràn náà ọ̀rẹ́dẹ̀ sáwọn ẹ̀nẹ̀ wẹ́ẹ̀dì tí wàá mi ẹ̀ pọ̀sibù ọ̀nà àrùkò mú ẹ̀dí ẹ̀hùn and it's true ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà àná bí wàá mú ẹ̀dí dáa dáa anyi sọ́nù so asọ́nà ọ̀rẹ́ ká ní sáyẹ̀wò àti rẹ̀ egwu wà á mú nọ yálà dáìkì káwùrẹ́ òdòdó ṣọ́tún náà dì ní wàhálà kó kwa ta wẹ́kọ̀ọ́ rẹ̀ ta. yàtọ̀ àbísẹ́ iṣẹ́ ọ̀bá mbanye ụdị rẹ̀ ọ wẹ́ẹ̀kù sì ká yàn òun wọn àkọlà. anabi aleyhi sọlá tó sẹlẹm inú na ịka ìka imam ahmed ọ̀dọ́ suna na náà ní imam buhari dọ́rẹ́ ni mẹ́lẹ́kọ̀ jibril lórí tó lọ́ka àníbi kàkàmí dá níbi kàmín kàkàmí dá níbi kàmín kàkàmí dá níbi kàmín ọmọ náà na pọ̀ tó lọ́ka ọ̀dọ̀ tó na ẹ̀kọ́ òkúmùrí ọ̀rìn dọ́nyọ̀ náà górágóró ọ̀nà òkúmùrí òkúmùrí o níwọ̀n kọ́ náà nàṣọ láì kọ́ náà bọ́ni bọ́ni rífà ó na-asụ with the product ya ina sun ene ni wem kata ana mi kita ko ro ta wenya wanya muri ay ola na ka oni bi ani bi o ne nwa ajo do ya hey ana ma ke baro ko muri an ke ni sun na ba ta ya na e ni sun na ya ne sun na da ta ne ko wa dar da rewa an da ne bi ka no أكثر ما يدخل الناس الجنة يوم القيامة صبي حسن الخلق تقوى الله عز وجل وحسن الخلق إذا ما أمكا أزور هنا الجنة يوم القيامة أبي أنه هم مري أتي إبراهيم كذا Why are people not looking at this one as problem? Where are we? báwo tó nù yọ yọ in fact àkókò ẹ̀ mọ̀ e nà báyọ̀ là ọ̀rọ̀ rẹ ẹ̀rú ẹ̀sùn ẹ̀sà dẹ̀ ònyẹ̀ bẹ̀rẹ̀ kọ́ ẹ̀yìn àti and why kó wá sókè ọ̀gbọ́n náà ìṣọ̀ṣọ́ dọ̀ ẹ̀ ṣe yàn lù ẹ̀ gẹ̀ lù dé iṣo kẹ́ wá ṣẹ̀wá ni rẹ̀ gbẹ̀yìn takọ̀ ẹni brọ́dà náà ẹ̀ nà rẹ̀ dẹ́nà ẹni dẹ́nà yẹn yẹn ngọ́ sá wọ́ iná ara ni bá a hẹ́ ẹ̀ mẹ́ni ẹ̀yìn sún ní ẹ̀yìn sún nana wọ̀ rẹ̀. and mẹ́rẹ̀ kà á tọ́ kà gbọ́ wọ̀ ọ̀rọ̀ yà dáhìí ká ní ìtsí ọ̀rọ̀ lẹ́yìn náà àwọ̀ òlé sẹ́yìn náà kọ́sẹ̀ ẹ̀ wọ́n ti dọ́ọ̀dọ́ kọ́ nà ọ̀rẹ́ àwọ̀ ẹ̀hún náà wọ̀ náà bẹ́ẹ̀ wọ̀ wọ́lẹ́ ẹ̀hún náà wọ̀ náà ẹ̀yìn ọ na-ahịa ka ọdị brọda wulitere mgbe dudu ọ na-ahịa ka na awa ọjọọ na ya dịịrị dịịrị ọba arịọ dudu ọnụ ya ma gosi oriri o na brọda sọ ọbịa dụwa ụmụ tulas aba bẹ wíwẹ́ni tó kọlá asọ nọ́wẹ́ asọ so àwọn ime. lọ́dọ̀ kó dọ̀nà lọ sọ kọ́ ẹ̀mí mẹ́nyẹ̀ nso sọ ahìn ni o lóòrọ̀ àmì kí búrọ́dù náà rò ká lóò ẹ̀ máa nà lọ́nà yá lóò àmì gé ókè yìí wẹ́ẹ̀dẹ̀ kò ní hope ẹ̀wọ́n dábìá yìí kọ́ dáadáa dáadáa wọ́ yàrá wọ́ lọ́wọ́ gbàgbọ́ wò ní yòóyìn lẹ́wọ́n bá tu yíyà ni. ẹ̀mú nọ́nù. mɛma ruka busam na ŋune mɛma ruka iwa imane maa kusu katari ɔbɔ mi hɛrɛn ɛna maa nyi mi yɛ daaba dɛ mɛma kaa kasa de dim taŋo maa nyi ŋmɛ di mari maaren ɔsu mi ziya wɔyɛ kisɛ nɔn wɔda ka wa fɔɔsi wɔn awari ɔnyɛ nkankara tu do taŋo fain diwe ko wa bɛ wa kunyɛ wa ko ne yi na o yi lɛ kpolo do a do kaari na ehu di mu kenya reka nina muna kuziza so ibilono baba dam kar kar hulio na kwa mi brodo ye eh, do inehi enyi za hapo inehi iyi mene nene wasu kuranika wasu tetoli we kadin we free the brodo nyawo nile kwa mi nehi dam

bọdọ okoro na eyi brọda ya ihe ewu ana anyị nwa ni do ihe ewu na aka ha mere do nwa jini nọpa na nọpa na nsụrụ were ka nwanyị interest na da ha brọda ike iwe na ka akara akpa ịdani weakness on brọda ọrịa nye ọnụ wiki akwụrụ e ọzụzụ ndị wiki so ina ne doka minal kofilin ko sun ka wato ina minal yawa gafala gafilili a yi wani ba ha wee diri broda ya edo mansu en tire waka believe you mean enyi so we enyi lo ban so we do ban ni da do okure ka de kwe we ra ma na wo e da kini hidana na do broda san ijo ni hidana jin e da ka o ka se tire rán asára àtúntà ní ìdáná bẹ wíìlì kọ ya nọ ọrọ wáyà tó àpètè jàlílíà wíìlì tukọ yẹn n'aka náà nìtukẹ ẹrọ ọrọ rán àmà ha kátà nù ẹ akọ àmàlẹ mi ndéwúrẹ màá sì kọ nù láyé eh eh brother brọdọ wa àtọ nù àbílẹ ẹ futu bọọlù náà ẹni rẹ ọ̀nà ẹlẹsọ ẹ náà wọ̀ man you woman you. red devil chelsea arsenal barcelona ahụ ihe aba na ndụ dọọhịa ehe dọkọ o eyiri ya na next week akọ match dọọ mmanụ ihe dàkí ní ẹkọ náà kọ dàkú jùmọ àtàjù náà náà ìkí ẹni ìmọ̀ ẹ̀yìn two o'clock wọ́n á sáà fẹsẹ̀ nìwé minal gọ̀ọ̀fìlì. and any ball ní èzí kan náà aram sunna ọ̀hún ní football match ọ̀yẹ́ watch. àyìn ní ball ọ̀nà ẹ̀ka watch man u arsenal sọ́ọ̀sàbẹ̀ in fact ló pọ̀ ọ̀yìn dá sákòrò àmì dọ̀ káyọ̀. wíwé kúrẹ́ káyọ̀ watch am jùnàm. wawehe udo dọlọ gado kamenye wehe kọs ma abi dawo tu tribula e bọọlụ wẹn bọọlụ anasa bi ni kọ bi kesọ ẹ kọ yẹ hizẹ dile ọmọ láì tẹ ẹ ngile ehore broda ọrọ rọ ahali zu nana ẹ yẹ mi ka da yi di ọka nka anya

wọ́n rìn nílẹ̀ ẹnu ọ̀kà jọ. ẹ̀sìn yóò mẹ́pọ̀rọ̀ akó èrè ọ̀run aṣẹ́wó èrè aṣẹ́wó grade one anáyẹ̀. anyi mẹ́rin náà lanyi wọn aṣẹ́wó. nínú anyi wọ́n ẹ̀ṣẹ́ náà làmì ẹṣẹ́ wọn náà kàdá kẹwàá àbẹ̀rẹ̀ you rẹ̀. ibn taimiya takiyudin rahmatulahi alayhi ọkùsà oh, lẹkọọ oh, ìlú àyà tó àwọn àwọn ẹ̀tún pòórò di tó ẹ̀fún mọ̀ọ́dún sún ibi nǹkan ìmọ̀ ìjẹun lè dóhùn sí nǹkan ah yá ṣe hànà sẹ́wọ̀n àná ìmọ̀ àjẹ́ ndọ́ka wọláhì ẹ̀yẹ́ wọn máa nà mẹ́ lọ́nà fún ìcháàjì wọn power nà bàtà power nà nìyẹn wí power of takwa power of azkar hànà anda ẹ̀ ọ̀sálámà hún ní subuhi dọ́n ẹni ìyẹn wọn ni ìdọ́mọ̀ azkar the next thing na kọ̀wáyà tó

ekworo kwa omurihi pakistan islamic gọọmenti aka anyị nọ dawa gwo kọlọ kwa omurihi diso jeni mani jeni dako poli poli tu poli ti abecho kwa ni yao dadi sisi anada wa anwa enya dawi tu ana polo dawa palestine palestine ọkụ ọnụ kwụwa ọkụ ya ekwole anda ihe chechnya anda ihe afghanistan wàá kúrẹ́ká wàá kúrẹ́ká hùn náà wàá kúrẹ́ká hùn dojí ìṣòkò àná àwọn oníta hùn ló kúrẹ́ká hùn oníta hùn àwọn dojí ìrẹ̀kí yẹ̀yẹ̀yẹ̀ ìrẹ̀kí nọ́ọ̀fẹ́ǹsì jẹ́ àyà ọ̀dọ̀ ìrẹ́ká lùsùn náà wù yẹn wọ́n lùsùn sẹ́sẹ̀ níbi ẹ̀ sùn náà gàyìn náà anyi sùn náà nù rọ̀bàníyà lẹ́yìn sùn náà nù ṣètọ́níyà ìrẹ̀wà síbà yẹn náà nù sùn náà tù ṣètọ́níyà tàbí hùl. Uh, normally wà á kọ́ ẹ̀tọ́ dúkùú àmì wọn ní àkànnì dẹ́ wọ́tọ̀ jẹ́ ẹ̀wọ̀n àwọn bí ọ̀bẹ̀ tó lọ mórí na-eka nọmba anya ọmọdé ká yìí anyá náà ká dúró modern what kéde wa wọn ọ̀rẹ́ wòye agukore le mane tonto omori wa ne pese ne ivulo zono omori azama ure na kwa kwa te amuna muhammadu والذين معه أشداء على الكفار رهماء تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا فيما هم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطره فآذره فاستغلظ فاستوى على سوقه يجيب الزراء لماذا؟ ليغيظ بهم الكفار وانا كما وكاوري ني اكواياو سيبول ده ني كلا داو مو يوري زانين against you noise بيساي عايز فتنه عايز ما اوري sahabi ma kan ne kwa ba naye kazananya obeere ekunywa abaya atuda okare reduce focus iwa okokoza kare reduce focus do hosi ka make hosi question on uko reduce focus aren si wọn bọ na mi struggle dure kayi ọlọgbọ ẹwọdọ kare reduce focus ni wàá hosi question on ihe nana na ẹ nye wọn wàláhì ẹ̀yàn wọn sọ. tún ìgbà yẹn lè lose focus strong lọ́nà sí kọ̀wé wọ́n yìí tẹkùn mínkùn ọmọtún yẹ̀dùn ilẹ̀ lẹ́kọ̀ọ́ kọ́ tàmùrún bìlmàrú wọ́tẹ̀nhàn náà nínú nǹkan wọ́n tún mìínú nà bìlá abẹ́ àbọ̀ sábà sẹ́yìn focus ayé al'amuru bìlmàrú wọ́n náà yẹn nínú nǹkan wọ́n ìmánu bìlá. now look here any stages self stage number one everybody eh ọpẹ wọn do away individual ideal muslim kọ what is the next thing do try do anyanuwa do elime do onyone do iliha do awisai tewu etosi etosi do awisai ideal islamic home sẹ́wọ́n gbọ́tàn ọgbọ́tàn ọ̀kísọ́ì ẹ̀ẹ́mánàmánìyà dẹ́wọ̀n màrẹ́yà dọ́sùn náà màrẹ́yà dị anyị ịlagụ anaghịkiri dọbi ịlagụ anaghịkiri dọbi mojutama for the mi islamic community. ọ̀hún ọ̀nà òkè sọ́yì ìyá yẹ diversify and kọ́mọ̀lì máa gan náà yẹn òun ni mo rí òun tó yẹ káyọ̀ òun ní kiri òdà ẹ̀wọ̀n náà ní kiri yín alharaka alislamiyya islamic movement báwa mi islamic movement kẹ́nẹ́ ni báyìí ọ̀la ni dáyà mẹ́mẹ́ ni dáyà náwó mẹ́dá ni. ana kẹ́ hasan albanna mẹ́mẹ́ rahmatulah alayhi dok produce ẹ̀rọ ni iye tó bá wọn jẹ́ ni. Arabic ana mfiki usunna student Hassan Albana hapo Muhammad Ali Uswabuni ana misofa tutafasiri student Hassan Albana hivi muhammad kutu bọ n'ọyẹ hàn wọn. then and then ustazul akida now dịka ọsọ nọ ndị ndị anyị what ndị anyị uh, number five kwuo number five that try towards achieving what الدولة الإسلامية Islamic State دني Islamic State Islamic State ọ̀nà táwọn ẹ̀ka ni ọ̀n ẹ̀dá nyẹ̀ wọ́n yẹ Islamic like that kọ́ because that new Islamic State is aided by a way of nusra bí a nyẹ̀ ọ̀nà kẹ́nẹ́ ẹ̀dẹ́dẹ́ka ẹ̀kọ́ náà wọ́n bá mẹ́ẹ̀dá ẹ̀dá nìyẹn ọdọ ìwọtọ ọnyọ kata ha nke ere ya nù sẹrí ayé kó ezikisọ yàtọ̀ gáàdì wọn ó múni mi sika rẹ ha ya ara nù àmì yà kóra the next thing what ọ̀nù kàwọ́ which challenge the other government àwọn so to dey protect islamic state no jihad and jihad no will lead to what mustaziyatul alam global islam the global the whole world iyere taliban ní venezuelan dẹ́rẹ́ àyìn ìdètù náà dọ́wọ́lẹ́tò islamiyya iraq venezuelan ìdètù náà dọ́wọ́lẹ́tò islamiyya ṣiṣẹ́ àní venezuelan ìdètù dọ́wọ́lẹ́tò islamiyya nàdẹ́tẹ̀ uzbekistan tajikistan somalia. Now, ẹnẹ ẹmà náà ẹmà ayẹ rọrọ à dọ́là tó islámì ẹmà náà sáà kùnà kò nyà dẹ dànyi one amir kọ ẹnna control that that call for what global jihad sunday bring about khalifa ẹnna e kòmórì is organized don yin steps lọ́dọ̀ yàtọ̀ number even step one yà àrò yà nàní cause wàlí ideal muslim. ideal muslim anaghịka ataba ọrịa ozu oge udo ọchaka isan tó produce ẹ̀ nọ́ni isan tó mo dọ́n manufacture sahabi anaghịka wee gụọ ahịa dun kònyárẹ̀ náà rẹ̀ dùn ló kòrò ní hundred ahẹ́n. azawajal ama yi arab israeli war i think ayé yìí ní ẹ̀sán yìí ní sí yahudi ẹ̀ Kaya. káyọ̀ káyọ̀ ẹni rìn fight. ìjẹ́bi one of the arabs dẹ́ àbá wọn lọ́kà ẹ̀yìn yahudi wọ́n yẹn wọ́n àwọn ẹni náà ẹ̀yìn rẹ̀ àníbi ọ̀kàkà látàkó musa àtò hátàtò kọ́tùlù yahudi ويكون الحجر والشجر يا مسلم يا عبد الله ورائي اليهود تعال فاقتله

wazabe munyi <laughs> eh sey ko muri hanwe zey ko muri anto muri na soye anto muri aso zoe kai wonto muri show ya so what tactics ago yin to your channel ko ni ara hera ka ki hudi oteza iye channel di hisan lo ko ya ki te lo joka ara wo o channel ana ahio do <laughs> na what is ene he yo do e kai ene na yo bora ya na wa te ara kenego amara ka yahudi yahuduka kai doke hadha huwa haqqun ya'lamuhu alimuna wa jahiluna okay there right anda wa kana we leka ti jahili ne wene ni yahudi ti <laughs> orona ya ne ne ne ka manu anyere an den ya kuri dan wake yahudi ne yento muri hun eh eh hunu jan omuri kito yarifunahu kama yarifuna abnaa ene yento muri an kem yujen yahudi wọn kan yìí haza huwa hakun ya'lamuhu alimuna wa jahiluna walakin laftum antum sai da bude pass it pass through uzani ọsọni ìzẹ ìzàyàn ti ọ̀nà ẹ̀yọ́ ìyẹ tọ́ ọ̀nà ẹ̀yọ́ ìyẹ náà ní ẹ̀yẹ màá nìyẹ. abẹ́rẹ́ ẹ̀hún ni ní àkà ẹ̀rọ ọ̀nà náà lè ti dùn ọkọ̀ ṣubú yìí náà ẹ̀rọ ẹ̀kẹ́ wọn àkà ni ẹ̀wọ̀n náà àyìn sáà dọ́wọ́ àpìtọ́ tó àpìtí politics ní àánú lọ ẹ̀nà kọ́lá ní lọ àkójáwùn tàbí náà jáwùn tọ̀ yíra gòkè àpìtí politics àti báyìí lọ ẹni yóò possible ìwúrí ní èkó yá àánú tàbí ẹni ọ̀rọ̀ bá ń jẹ́ ìdíyìn apá àtàrú ẹni kàwé kẹ́yìn wọn ẹni kọ́ yìí ẹni ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ bá ń yún amúsàbíbù náà ọmọ yìí ẹni sọ̀rọ̀ ayé ọ̀rẹ́ ẹ̀dá ìkàwá láàyè tá a bá yẹn nù arúgbó ni òní kyerè ìní ìní ìní ìní ìláyé wọ́n ti máa ń láyé ẹ̀mú ẹ̀ka mọ́ náà òkyerè ọ̀nyẹ̀ nínú òkyerè ọ̀nyẹ̀ òdùrà ẹ̀bí mu ẹ̀nà ọmọ ẹ̀sọ́ ṣíṣe olóyè rẹ̀ so ìdúdú ẹ̀nà ọ̀nà dáwọ́dáka ìdúdú ẹ̀nà ọ̀nà ẹ̀kọ́ ìfúnmọ́ ni ìrìn yá ẹ̀kọ́ náà yín wẹ́ẹ̀yẹ kẹ̀yà nù òdú ẹ̀nà ọ̀pẹ́ mà ẹ̀rẹ́ ọ̀nà dáka hmm. mo sábà òfojọ́ ni mà á jẹ́ mi ìjọ́dá ẹ̀kẹ́yọ́ ìjọba ẹ̀kẹ́ ọ̀nàbọ̀ ní pàápàá umar haram abubakar ra ọ̀nà báàbù ní tó múlẹ̀ tó nǹkan wọ́n sì nínú kọ́wá ní habasha abyssinia ọ̀nà kọ́wá ní lọ́nù ọmọ ìtìjọ sáàmù dáadáa rẹ̀ sí asalaam ìjọba ọmọ ìlú mọ̀dínà ntumuli amwe ake kwa ntumuli ile idego chaka kwenye doka kai ai wiru musa bin jana yomaka ame pa cha I'm not calling for car as I'm a bazala bazaza oyeko oh, bazaza bekedo lo pacha but why ka e ho so nyaw non e wale nyina akoro o pacha no waza why you know don't me problem na nyina with that olo pacha ru ni why now any dem ko pacha ru more than what eje kafa mo ko mo sahabi an ne enyi so yahudi wọn nìkan ẹ̀ wọn nínú ọgọ ẹ̀wọ̀n ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n náà kà ẹ̀wọ̀n náà kà lẹ́rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n náà kà ẹ̀wọ̀n náà lẹ́yìn ọ̀nà àìsẹ̀rẹ̀ kà bẹ́ẹ̀ ẹ̀wọ̀n náà kà ẹ̀jẹ̀ ni náà ẹ̀rẹ́ ẹni báyẹn sẹ́yìn náà ọmọ rọ́bì ọlọ́wọ́ àná mọ́sí lásán náà wà nálẹ́ dọ̀tí ẹ̀ náà tètè yín dọ́ọ̀yà hàn ọ́ mi dọ̀ báyìí kiri kọ́ọ̀sì náà dọ́n ẹ̀rẹ́ kú ọmọ náà dọ̀ dọ́sọ̀rì hàn ọ̀nyán dọ́ọ̀nù rẹ̀ ẹ̀ mana ọzọ ẹkọ ni mo anta puru ẹ eh, ana ṣe damar ka were ẹwa ẹwa ama ana ọnụ nyima ṣe damar ya atụ n'ugbo anta ka ụdọ n'ụzọ gba bẹẹ ana dọọ na-arụsị iji

wa usana usana tete na kanu mwe konre palestine ejen na ngulo deka the last person na kwa hele da ngulo ori hono tu adore oni is going to huja beka ah akano kala me kuso wani je ako the what to here dahilen sidaman shawala assalamu alaikum alainin enye e, e malwala ene enyi oyeko Hey. <laughs> ìyá rẹ̀ kàn yà bá díkì masjid al-aqsa wọn lọ wọn kà yẹn ẹ wá kàn ẹ fẹ́ yẹn dán wọn mọ̀ mẹ́yà ni dẹ́ka àmì jíwá wọn ni gọ́ọ̀wẹ̀n ní wúlí dẹ́sí pẹ́ náà wọn wà nǹkan ní dẹ́sí pẹ́rẹ́ ìgbà kọ́rin ọ̀rẹ́ sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ro àárọ̀ àná ẹ̀rẹ́ súnmọ́ ntàn náà ẹ̀rẹ́ ọkọ̀ this a collide of is gonna come dot jini hon ni dem hakan nok ona yawa yana koilen but on ona very ara bari wajibi ko ho ara do My lajin corner na raksa lai do jini ho do raksa lai so here Amazon, na masan ko da jini ora dikewi ile ile wono ni onto muri ani na kanadan abe dem ai wẹ́ẹ̀ wẹ́ẹ́ sọ́mọ́tò ẹ̀ wò dé mu bẹ́ẹ̀ ló kẹ́yìn ìtù ọ ọmọ ẹni sọ́kà ráúráú tí a bọ́ọ̀lù náà wà ní sáàkì sáàkì ọ̀nà ọmọ náà yàtọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ bọ́ ìdúdú àrísà ẹ̀wọ́dẹ̀ ní aka ẹ̀ fọ̀yọ̀kọ́lù hajaru wọ̀ ṣẹ́jaru yà mùsùlùmù yà abdallah wọ̀ rọ́ọ̀ì aliyahud tààlà fàkútọ́lù. so ọ̀nà nye sẹ̀nẹ̀n ọ̀nà nye quality nẹ̀n ẹ̀nà ẹni the next quality ni ọ̀nà ẹni sọ̀nà àkóró kọ̀nyọ́ nẹ̀n because he is going to pass eh, thought on, uh, on the gọ́fìl ọ̀nà ọ̀nà nye ọ̀nà rẹ̀ gọ́fìl ẹ̀nà ẹ̀rọ ayọ̀mínà gọ́fìlì kọ́ ذلك هو مسلم غافل وزوجته غافلة وهما غافل ọzọ ha nwe nara enyi sɛ kɔsta bɔl ɔn na enyi nsu ya ne skul ɔne nyi aku kɔsinoli den ma kum na wa anyi i na ika anda nuru kyɛ bɛ na gɛ mu ọzọ ɔsɔ tɔ yɛ wa agi ɛhɔ ɛzne ta ɛzne na ɛzne he da tɔkye di this that they make sure ka osisi ọrịa don onye don oti chọ ezi because brothers na ọmụ ha dọghị n'inya ikiki iji ara and ije n'ikwa only di kene ye a chie ya ndị ekọsị ya the ones enemies and the ndị ndị face wahala more than only because inu mmeo ah, anyị chance a ya alan anaghị ọgụ mmene ọmọ ẹni náà tọ̀tọ̀tọ̀ tọ̀tọ̀tọ̀ ọ̀kẹ́ náà kówé ni. then every ọ̀nà ìkọ́ra yìí the first training of train one to be an ideal muslim a muslim with islamic charisma now we go to what the next stage. so down, ń dáná correct ẹnu mara náà ẹ mọ̀rí sí permission e, ní kẹtọ́ tó hẹn ni ọmọdé kẹwọn náà sí permission ní kẹtọ́ ó túkà ẹ̀dọ́ ẹ̀kọ́ àbẹ̀dẹ̀rẹ̀ alẹ́dínà ìmàkà náà hùn fìlà rùp akọ́mù sọlá wà á tó zakat kó ọmọdé sí permission náà ní over try ní sálàdà establish ànẹ̀tẹ̀rẹ̀ anda akusala di mani riwan anda rọrọ akusala do man tokan do man toliman gogorogo. e na ahụ bend ịdị dịkwa ipe na ọnụ wee kụta letara daa ka ahụ ma na anamị ka mee na-akwụkwọ ipe nwụ ọlọ na onye ha na-ede ipe ọnụ chiri arụ ọwa ji daa ka ataki ọ ekọ onye nwe ihe omori hi kai uwe ọnụ zọ iman n'elu imi ma ha onye ka ha ịja aka okwu mmemme esikwa ebe a esi ihe okumuri boro o supervise iman and huni ọ̀nà kaka o ní business with ọ̀la àwọn ìkó ìpè wèé jẹ́ pẹ̀tọ̀ ọ̀nà ìkà ọ̀nyọ́ ọ̀hán ìtẹ̀rẹ̀ ilẹ̀ business ẹ̀wúrẹ́ e, am business gẹ́ wèé tí lẹ́rọ ọwọ́ àkọ́bà ògùn ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ìlú kí náà wọ́n ṣe ọ̀rọ̀ àwọn dó òkó ìpè ẹ̀kẹ́ ọmọ nìjọ́sí ọ̀nà lórúkọ ẹ̀kẹ́ ọ̀nà náà náà na àwọn mẹ́yà wọ́n explain náà bá nù ọ̀kẹ́ wẹ́rẹ́ ọ̀nà mẹ́yà nù àná sàbí ní ṣe ipi iman yẹn ni a'a ere ma harama kwa ka eba ajin manyan kwanya kai oh man muhimma na kokoran tu kai ida no man me wala sa monday thursday ah oh da dike ne oh yo suma ka ko so that waji hado ye so also be careful and conscious of how ɛtoro so anyi ɛyɛ material benefit kɛnɛ mo na ɔdɔ ɔmogun bɔ yi so ɛ anyi stages stage one stage two stage now ni stage six pɔtɔlɔ ni wele naa ayɛ dɛ kɔ kari stage five ɔni stage six ɔmo de ɔmo wuta ɛkɔ nina bɛ ɔbɛ to ni. omori osi twenty three years nto omori kọsọ n'ahịa owe adi na yola ere yola ọrụ ya omori e that's thirteen years men that kịta na asị m na wọn omori wa wọn aka akọ taịkọ netere so it is high time ke brothers ọrụ kwanwa ni jẹ kwanwa kụrụ anụ n'onye anụ ahịa.

isi da ke ile yan tomori bai rana ribar yahudi da yan yi iska amin da yan yi iska amin wani bai iska amin wa yan yukata ne an yi yukata na wani mai da ọ yau shima ka ko omori tomori da hausa omori ba ka kisa da yan muya siya nan ke bunu temiya omori ya kwa kisa da yan muya siya nan ke bin ba a rukifa iso ẹ̀họ́ kátó ní omori ya ah, eh, nasu omori ya hausa na nan wa wo waka wa mɔsɔ accepted but ɔno nu kata na ano ne do wa wa no mɛ mɛ wa. ɛsɛ ne ba awo isɛ ɔlɔro. mɔni awo dɔn ko mɔni so ipa kɔn na alkhawf alkhawf aljalil. ibn taymiya doka amalu bin tanzil after ngwe humuri non it's balance an amalu bin tanzil abukoro ni ame anyo ni kitabu wa amalu bin tanzil anyo ni ne chete sasa me mkoro ni chete wa bedo nyo ye abukoro no ame ya oda nyo ye nan and banza oven wallahi banza jahili o mwana ida ko jere no muri hodo Adama si jahili ma ikonon hata shahada أقول دوم ان من شهادة شهيد الله أنه لا إله إلا هو والملائكة ومن وأولو الإذن ذاك السمد ذي جاهلي لأنهم لم يشهدوا ولو شهدوا لذكرهم الله أقول كان لهي شهادة أنا يعني يمولي أنا يعني نتوى أنا أكاك جاهلي سأني نلقى نوارك لا أدري báyà kúkúrú ńdúrà kàlẹ́ àdẹ̀rí ọ̀tá àwọ̀ ọ̀wà sí kàlẹ́ tó rẹ̀ yóò zá àwọ̀. الأمل بالتسليم كما أقولت أنا ما أقول إني أقول هوني قابلنا من رضا بالقليل rídọ̀ bilkọ́lì ife àbàrà ọ̀rọ̀ bá ṣe dáa rídọ̀ bilkọ́lì lu ẹ̀yẹ́ lu ìhìnà ètò mórí ìhìnà ìjẹ́ ẹ̀nẹ́tù ọ̀nà mórí ọ̀ṣọ́ lu ìhìnà ètò à gbọ́mẹ̀ká dáadáa respect out dáadáa ìyáwó àwọn wọ́n sọ wọ́n ẹ̀yẹ́ ọ̀nùkọ́ ọ̀nà dóró rídọ̀ bilkọ́lì ọ̀nà ìjọkọ́ dàtọ́ àdáwọn ọmọ ọlọ́wọ́ ìṣẹ́yìn àwọn wàhálì ní ọlọ́run ní ègbò ọlọ́run ní ègbò àṣọ sẹ́dá ẹ̀kọ́ náà ọ̀nà àròkọ lọ́wọ́ ọ̀nà àròkọ ní ègbò àná. sẹ́dá ẹ̀wọ̀ kọ́ wọ́n dé ọ̀rẹ́ jọ wọ́n dá ọ̀rẹ́ rẹ̀. wàhálì ní ọlọ́run ní ègbò àṣẹ ó ọ̀rẹ́ ègbò orí dọ̀bìn kọ́lé yìí. ọnụ wa anyị tụbanye nwa na rokwụrọ ruchire udimonu yɛrɛ la ɔdɛ fɛ bɛ yoyi bisiki nwa anụ ŋwan do wa do ozonu akɔrɛ bɛ nyɛ kɛkɛ anyị o banyɛ nɔ la nyɛ kekele ɔbɛ somoli in hadisa sa sun to muri kawaka warda bima qasama Allahu lak takun agnan nas hinai tinna no muri ogatu dowo dai to wala banyi hunaga goswa ya kwalisa ola atu do tiboroka ona ndo manzo banyi do akuri kono mama wa ila bede ko aba da Rid of ridɔ bilkɔlin wọn tó múni màmá mi dá wa àbí tẹ́lifíà náà mẹ́ọ́ yìí sátidé tẹ wọ́n ètò ìdáàdì lèyọ́mù rahim ló wà ètò ìyẹn wọn ló wà get ready for ẹ̀kọ́ yẹn ló wà sí wà ń dó múni yìí wànyẹ̀wò sùn ẹni táyìm àgọ́ ọ̀rùka bẹ́sẹ̀ ni wànyẹ̀wò owusu obe tu ni lafiya kalau imani ya uchi keke imani ya wanaje chemchem bi tenya ho and wele ka bana ni zuwa takwa so moika watazawadu ina khairu zad atako odo tin tatete agowo do mi kitano da tin tin no da ke kero takwa wala me kenan eh خوف الجليل عمله بالتنزيل ورضا بالقليل استعداد ليوم الرهيب امر يسوع النبي recite daily ama kaka umuri ma give ni bitarbiya mana ka amme ka oniman okay ya i got am to ni bitana me dona parita de wani ani ke me really down on ka ah ele to la we de ana koronon enyere abego ana koron ediwi eh abago akotenyi wana idu etu idu ano agora não vou nem ele quando a coisa não é usar nem ó usar nem é tal igual é tal buja <laughs> struggle on dole oi na ndị dị ka bi abụọ na na wee kene ha nọ n'aka na eyi eh, eh, etebira de etebira ko ẹyin central náà in etebira etebira so an kai bere da na ban amurka ne bikin ka an hmm? reyawa ani bi parte kwenu wọ́n mà nídìí ike lórí kí wọ́n dẹ́kẹ̀ jù lórí ìjẹ́ dọ́kà ìgbà ara ẹ̀ gógó náà jẹ́ lómọdé kẹ ẹ̀wọ̀n náà pẹ̀lú tẹ́kọ̀ wọn àdẹ́lẹ̀ dìde mọ̀lẹ́kẹ̀ jù lórí dọ́rẹ̀ sọ́sọ́ ara ẹ̀. yẹ ayé olùmọ̀lá mi ló kóm kóm ilẹ̀ ilá ilá kọ̀lí ilá nísfàhó àwìn kùsùmínú kọ̀lí ilá àwùzíd àlẹ́ yìí wàrọ̀ tìlẹ̀ kúránà. ترتيلا لماذا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوى قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك <laughs> وتبتل إليه تبتيلا أبنى أبو يمشي تربية نوع ما هو مزملو الذي قد زملت نفسك تزميلا ما هي هنا يقرأ ستا فرنوا وممري متتا وچنوني نكا قوصرا كويته wa kwete hewa kwete kumi lei kwete ila uduwa hiyo muri hino kumuri otole nena zangwa nili hiyo wakoto hiyo muri tulawa yazo ebi chidu wa sasara ni saru ila ucheba awinkus minu kola oda chehunan awuzi dale yi ɔdo datɔ so ɔmu nana ekwele ka sali raho anyo echi yan anyi raho an anyo dɔmuli rɔn stage ɔnu anya wɔyi nan nan wama wa kwɛtɔ n'ɔyɔ tizi aka wa zan ɛn eh? wɔrɔtele kur'ana tartila do ako kur'an nɔn kaa bɛ tibe tse do mori kitartila o mori mɛ o de kitartila a bɛn na ka ka gɔyiri magalubi. dai wurin wani problem sun shiga uku yayi amma yawraka amma yawraka ka tartila bana tajwid ishana ana meka ibn al-jazari doke sai wal akhdhu bit tajwid hatmun lazimun man lam yujawwid al-qur'an athimun li'annahu bihi al-ilahu anzala ko li'annahu bihi al-ilahu ko wa hakaza minhu ilaina wasala ibn al eh ananyi jazariya ọka duwasi tajwid wasu kukuran ọka eh wajib kenan wajib yana fara da azim hatimun lazimun man lam yujawwid dil qur'ana asimun wato na ka kukuran o yizu tajwid eri aka na ebi na onye labi kunya da chere ebi ọka kwa edu kuran ha agwara ebe aka ibulu jazari ọra aka ra awọ ngwa ya ga kọla ọmọ ahụzọ hụ ni wararali ihe ihe aka ebichi ya ebe ebe ebenye aka dịrị ka ezije ezije n'aka naanị ya ebe aka ọkụwa itame ebe chukwu na etu n'ụka li annahu bihi ilahu anzala ahụ mori mi chiwe etu tajwid o mori di chiwe etu ebe ama mmiri mmiri chiwe etu ntọ mori tajwid sahabun wa hakaza minhu ilaina wasala àwọn tó mori mori tajwid ọ n'ọrẹ dọ yẹn sọgbẹ láti dá ideas ma gurubi wàlẹ wàlẹ ralin sẹdọ ìjọba rà ẹ̀rọ mi dọ̀wàrà sodomi kɔrɔ tele kur'ana tartila agodu de kayi ɛpuro do na yɛ yɛrɛ so tajwid ko kur'an ɔno de yɛnyi focus wɔ ɔyɛ wɔ kɔlɔ kɔnɔ nyɛ wɔn ɔyɛ kɛ focus focus you are focusless ko kur'an ma ho jesu ma kɔda yɛn yɛn ko you ka piu focus so nye ɔmo de yɛ kɔrɔ tele kur'ana tartila de wa mi kɔrɔ tele kur'ana wɔda jɛnyɛ ọ̀dà eh? <laughs> jẹ́yìn. now dominic wáyé sí mi dọ̀n máa nà káka jìntú kwẹ́tẹ́ ìlà hàn dominic ilé yà bẹ́ẹ̀ fà iná sanulki aleika kọ́wlan sèkéèdà dominic anyi rẹ̀ ilé ọ̀rọ̀ tọ̀rọ̀ ọ̀rọ̀ ní àwọn sètúlà ọ̀rẹ́ sọ kàwọn bìbọ́lẹ̀ ilé ọ̀bẹ náà wà á kà ọ̀rọ̀ tọ̀fọ̀lẹ̀kì ànáyìn sọ̀rọ̀ mọ́tà ńlá ilá ilá wà á kà ilé ọ̀rẹ́ wà á kà ńlá ilá ilá oka enyese se kwenkata tuwa ewe morihi enye sa ulkolo doi dodo sasa ewe morihi enye sa sasa eloni ewe morihi enye jowa ewe morihi ijoba ni oka enye wa bao hindi ni sikina kaka nyen ili ora towin tumori tarbiya noyo onule ke nguri man eh an to muri ko ay hon dare into ade jada ile no nanare anare be ha dasiruni dasirun ok acho no tinyo su parliament ni muri kato eona ya ayyuhal mudassiru eona kiti eh, tinche cho parawetele kum fa anzir ono ne kubutu nao wezana wata okola huko kwa chaje twe anakana mweka fa anzir nao no zakakoya ule naye ne kaba ila wao kumbu domori ko waba na wai bombo no asoro wo wa rabbaka fakabbir doka allahu akbar allahu akbar hmm wa thiyabaka fatahhir umuri ke wata na na da ruwa woni bima ibira won wato ne ibira wa ron kirin ah wis ko amwa ziyala amwa zikaza dato ambao aliyeke hapa abide diana lele tuina àwọn ìdàgbà kan máa lẹ́yìn sọ àkọ́ní àwọn náà tó kó lè ẹ bọ́ láìláìlélá ọ̀ọ́dà mú ẹ̀sìn dọ́ka àwọn àmì kàmá wà láàmú kéèyè adáyìnà ṣòwò ọ̀dẹ̀ tó bò kadà ọ̀nà àkọ́ àmì adáyìí jẹ́ kẹ́ wẹ́ẹ̀ sọ́kọ̀ náà àyìn wẹ̀ṣẹ̀ náà fìdọ́dà ní bọ̀hín ní wẹ́ẹ̀ sọ́ ti fi nìṣẹ́ mi wọ́n wọ̀ lẹ́mọ́ náà kọ́ ọ́nú yìí ìjà ń dọ́dà ní bọ̀tọ́ ọ̀nù nílùkà ojú ẹsẹ náà mẹ ẹrù kọdá ní bàbá yín níyì ayé ẹmí yìí náà ọmọdé kẹ wọta náà nà kàrí ọ̀n tó múri hàmà nìkan yẹn sí àwọn kẹ́ ẹ̀yìn láìtọ́ yẹ kàá yẹn ẹ wọta náà ń wẹ̀ sí wá ni wẹ́ ọ̀dọ́ ní wẹ́ẹ̀kọ́ yìí dẹ́rù wáyé ń wẹ̀ sí yọ adọ̀kọ̀ abúlé náà nùmọ̀ ẹ̀ má dọ́ yẹ o mẹ́rin kéjì sí yẹ sẹ́wọ̀n kọ́ máa wọn nana náà don marki shawai war rujuza fahajur war rujuza fahajur agbozi agbozi ikoto agbozi dublo diwi ebilozi muci muci fahajur mi jira to hona da ayo don marki wala tamnun tastakfir asuri kwe agowa nyororo asuri kwe agoka ono nyororo ana oho rido bilkolin asuri isororo wee sọrọ ụtọ ụta wanye gọf 2 wa atụra olili olili mezdis mezdis 409 ọzọ ẹwọrẹ ṣe àwọn òjìṣẹ́ kẹfẹ́ kakọ ahoro di kọ́ ẹ̀ma wanye gọf 2 du ètè nyọ ọ̀sọ́nyẹ gọf 2 daika abumatu mu ne zire do abuwa wal marim sai mai doka auto plug ga zo do change an ah ran ke plug onon ọgụ hundred naira plug ọ ya ni plug nkụnya esi ọba mbanye dụrị ọ ọba mbanye dụrị apụ apụ ọba mbanye dụrị ọ ama plug a na-akwụ ala wenyi omori hmm? kwuru ruji ta fajo wala tamnun tastaktir so mori ka wezi wale rabbika fasbir nyusuru si kama wejo murihi nyusuru si anwudo wejo murihi kamuri ha atwalimuna allah bidinikum wa ana zo ha na eka onu ana ra ebe watu yo muri ba shewo be agwa ya ine tena ba ba idan na ya da wa me wa eh yo le koin se iwa de ni ra ba eh ne ra ya ta yes guys do ba haka bane haka ne ba haka ba ne haka ne yíṣkẹ́ àtúwá hàn ní ọ̀yìn hekala na wọn ìhẹ̀ kọ́ mórí ìkọ́ yíṣkẹ́ àtúwá hàn ní ọ̀yìn mọ́sídà ala ka ẹ̀bí mọ́sídà ya hẹ̀kẹ́ wọ́n dá àwọn tó mórí yìí so àná mẹ́yìn stages by stages ọ̀hìn oh, kọ́ stages by what?

onu retwa nabi isa ɛdɛdɛ lɛlɛyi ɛwɔ bɛ nabi anaka bɛ no ɔmo ne sɔ no kari ɔnya hɔ ɔmo anabɔ ɔno yara na ahono mo na ɛka ne korɔ no ne ba adɔ so na yara na ahomo no na ɔgɔ ɛwɔ kɛtɛ so lɛlɛ na nabi ka na abɔ dan muhammadu al Amin. dada prostan wíìsì kọ́ asátẹ́ dọ̀tún náà tún wán àányọ́ kàrẹ́ ọ̀rẹ́ bàbá wọn lọ ẹ̀dẹ́ mi dẹ́fẹ́ ìfẹ́ kọ́ ibẹ̀ níbi kẹ́ ẹ̀ adùn dákọ̀ bá dọ̀ kẹ́mi. ẹ do? dọ̀ abẹ́ yìí dùn ọmọ kàkó kàá kà bá dọ̀ ọ̀nyìn mẹ́ dọ̀ kàkà tọ̀ mẹ́ẹ̀kú mẹ́ ẹ́ ló ṣe àyà báyìí mẹ́ two different ways mẹ́kọ̀ọ́ kọ́ hànà dọ́nìtọ́ ìfẹ́. tɔyi bi zɔn dɛ kiri oni lohin ɔyi nɔni kan mɛ kɔnɔ bi yan nan mɛ dɔ tena ka wa ma wa mu ɛsɛ o lohin ɔyi nɔni ɔnɔri adi ibun hatim ok eh ibun adi wani buhari dɔwɛ ama dɔkɔ dɔkɔ arɔ jɛ wɔn wu ɛsɛ wa dɔrɔ ọsọ ah, wa mẹ òmùrí ọ̀nà ta àgọwọ dá àkọlà na wà support am. so meaning what ìyá yẹn ni jẹ́ òmùrí mẹ́ka yà jẹ́ ẹ́ di ihu enyo náà dàá hu ní struggle di bí àárẹ̀ ìsọ̀nà àárẹ̀ ní takwa ẹ́. so much one ọ̀tọ̀ àlàkà ọ̀kẹ́ sọ́ọ̀yì àti ní hinẹ́ ẹ ẹ̀yà ni yẹn wọ̀ hẹ́ mọ́rí. lafatahna alayhim barakati min as-samai wal ard umuri ali nuzana yawa eh abar barkin hisa matinitis do mu da kaza no kai eh? wa allahu istaqamu ala tariqati eh la asqaynahum ma'an ghadaqa so inye no za hu ni struggle mu na odo se ozika hu so tambihul ghafilin non ìyá mi series by series series one ọmọdé yóò sì cassette evolve series two yányẹ nkọ́ na ń ẹ̀hẹ́ this is series one and ọ̀sọ̀tọ́ ní ìsìká bẹ́ẹ̀ àná sódìdí nínú wẹ́mọ̀ náà are àná because mẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ẹ́ bẹ́ẹ̀ sọ́ọ̀rì ọ̀bẹ̀ dákọ̀ ọ̀mùdùmáàrẹ̀ èmi èsù jì títẹ́ ní máa dọ́ọ̀lì bẹ́ẹ̀ yà bẹ́ẹ̀ yọ. ozi iri ma shọt ma ma na ezi ma gwan danyi be ya anụma akara ya na so òun náà èsì kébé ya nọ n'òrè mẹtìnyẹ ọjẹ òsìkàsẹ tó ń dọ ọwọ rẹ dèndé òhùsèká èyí sírí stew àtọ ẹ ìsọtọrọ àwọn wàhálà abuja ó yà ní ajá àkútà ó yà ní ẹẹ èkó Carmela, el Carmelo no ya es una. Ati oke ni ogbo ka ọya ni. Ọyọ ana. Ọ̀tún àwọn náà wáyà máa employer bọ́ọ̀lù ká olùlé kàfẹ́ ẹ̀tọ́ náà nù dọ́ọ̀lọ́wọ́ rẹ̀. And this is part one. It's a series. Part one with two cassettes. Other ones ọ̀zọ̀wọ́sàn rẹ̀ dá ìṣàlá dọ́ọ̀lẹ́rọ àwọn ọ̀nà rẹ̀ mórí òsì ṣàtúrọ̀ náà ìka àwọn kẹsẹ̀ tó ń rẹ̀ try ló change imanian ló dàtí ní imanian dọ́ọ̀húra jí gírí yan dọ́ọ̀húra mọ̀síkàl dọ́ọ̀húra mi àbísọ́nì òde mi anáṣẹ yẹ anáhì brothers iná mẹ́lú mẹ́núnà ìhwà ẹ̀yìn arọ̀ ní òde mi dọ́ọ̀zọ́ mẹ́ ndúwà dọ́ọ̀ ẹ̀dúnmúrẹ́ dọ́ọ̀ dɔɔ ŋmɔdili nɔ dɔɔ na ɛkɔ baa to apita ɔna ɛkɛ enyi yɛn wa awore edu ewu si so na ekoro bi n'ewu and ɔna ɛma ara ɛdɔtɔ wa anyi chance ozi nɔmba m ɔ yɛtɔ wɛri wɛri m do ɔde bɛn awɔ mɛɛ nyɛ no mɛri ɔta mɛri ɔta Don't have problem with any maggot omori mi nyi problem with. ọ̀zọ́ náà kéde ẹnu náà máa ń dọ̀tọ́ kí wọ́n bá fó like stage by stage lẹ́yìn stage ní ìsìkò náà ní ọdún bẹ́ẹ̀ àndọ̀ náà bẹ́ẹ̀ àìwé tí wọ́n sọ al'amur bil ma'ruf wọn náà hìyà nílùú munkar wọn ìmánu bìlá alaman hajj sálàfi sọ́ọ̀lì yà fọ kọ́mọ̀ náà ọ̀dọ́ àmà mọ̀gọ́ wọ́ọ̀ ìtura sọ́ọ̀lì. اللهم إنا نسألك إيمانا كاملا اللهم جدد إيماننا اللهم حقق إيماننا اللهم حقق إيماننا اللهم ما تراه خير لنا فوفقنا فيه وارزقنا استقامة عليه اللهم ما ما تراه خير لنا اللهم ارزقنا استقامة عليه ووفقنا فيه وما تراه شرا لنا اللهم اصرفها عنا واصرفنا عنه اللهم كل ما تراه شرا لنا اللهم اصرفنا عنه واصرفه عنا يا رب العالمين يا ذا الجلال والإكرام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الراشدين راشدين في أمر ديننا راشدين في أمر دنيانا راشدين في أمرنا في أهلينا راشدين في أمرنا في مجتمعاتنا يا رب العالمين اللهم جعل اجتماعنا هذا اجتماعا مقبولا اللهم جعل اجتماعنا هذا اجتماعا مقبولا